ẹ̀yin èèyàn ilé ìwò lẹ́sẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV bí a ṣe gbọ́ òun wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n gba royal mansion lọ́wọ́ bí a ṣe gbọ́ wọ́n nígbà tán dé royal mansion wọ́n ní Queen Naomi wọ́n ní wọ́n ti change gbogbo àwọn security guards o wọ́n ní wọ́n wọlé ìgbà tí wọ́n wọlé tí wọ́n drive in náà rí i pé ilẹ̀kùn royal mansion ti wà ní lọ́kọ̀ọ́ kábíyèsí béèrè queen naomi ìpínbó náà lọ wọ́n ní queen naomi ti travel out allegedly nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yìn èèyàn lé wọ́n ní ìgbà tí kábíyèsí gbọ́ wípé queen naomi ti travel out wọ́n ní ṣe ni òyì bẹ̀rẹ̀ sí kọ́ bàbá werin ńlá wọ́n ní wọ́n ní láti mú wọn lọ sí ibi tí wọ́n páàkì gbogbo àwọn convoy ká wọn sí ni tó mú wọn wọnú mọ́tò ìpè wọn a máa wá wo bí wọ́n ṣe máa máa mọ ibi tí Queen Naomi lọ láti lọ máa bèrè ẹ̀yin èèyàn lè nǹkan tá a gbọ́ nìyẹn pàlejìlì wọ́n ní ìgbà tí bàbá wa erin ńlá bẹ̀rẹ̀ sí béèrè pé ńbo ni Queen Naomi lọ wọ́n ní wọ́n sọ fún wọn pọ́n ti lọ sí UK pé wọ́n ní event ní UK pé wọ́n travel lọ sí UK ẹ mọ̀ pé ó lè jẹ́ event àwọn kinní tó máa ń ṣe women's um, conference òní wọ́n lọ fún ẹ̀yin èèyàn lé bí a dẹ̀ ṣe gbọ́ wọ́n ní bíi weekend ni wọ́n máa padà láti ibi event tí wọ́n lọ ní UK yìí wọ́n ní bí kábíyèsí ṣe gbé fóònù yẹn o tí wọ́n pe uncle Queen Naomi tí wọ́n ń béèrè lọ́wọ́ uncle Queen pé báwo ni pé ìgbà tán dẹ̀ pé uncle Queen Naomi uncle Queen Naomi gba àgò wọ́n dẹ̀ bá wọn sọ̀rọ̀ pẹ̀lú respect wọ́n wá ń bi wọ́n pé báwo ni Queen Naomi ṣe máa travel pẹ̀lú Tade ní káwò wọ́n ní uncle Queen Naomi ní pé àà ṣe bí dọ́kúmẹ̀ǹtì ó sàn yìí pé ibikíbi ni Queen Naomi lè mú ọmọ wọn lọ ipe ṣe báwọn náà bí ọmọ wọn ipe ìgbà tí ò ṣe bóyá wọ́n ń gbé ọmọ sá lọ ipe kí kábíyèsí náà máa ro nǹkan tó bá ń sọ náà ẹ̀yin èèyàn lé wọ́n ní ṣe bí ó yẹ kí Queen Naomi sọ fáwọn wípé wọ́n ń travel pẹ̀lú Tade Nikawo wípé àwọn ò like surprise wípé ó yẹ kí Queen Naomi lè sọ ibi tó bá ń lọ fáwọn especially tó bá fẹ́ mú ọmọ àwọn travel lọ sí ibikíbi wọ́n ní àwọn òrò yìí pé wọ́n ní uncle Queen Naomi sọ fún wọn pé àwọn òrò yìí pé eh, Queen Naomi lẹ́tọ̀ọ́ láti sọ fún kábíyèsí ibi tó bá ń lọ torí Queen Naomi ti sọ fún kábíyèsí severally pé àwọn ò wà together mọ́ ipe so Queen Naomi lẹ́tọ̀ọ́ láti lọ síbi tó bá wù wọ́n ipe tí Queen Naomi bá fẹ́ sọ fún wọn náà fẹ́ sọ fún wọn ipe kì í ṣe pé kí kábíyèsí máa mú ní ní tipátipá wípé Queen Naomi gbọ́dọ̀ máa sọ ìrìn ẹsẹ̀ wọn fún àwọn ibikíbi tí Queen Naomi bá ń lọ nǹkan tá a gbọ́ nìyẹn èèyàn lé so wọ́n ní ìgbésẹ̀ kábíyèsí ni pé kí Queen Naomi má fẹ́ ọkọ kankan kí wọ́n kàn máa take care tàdé ní káwò ní kán má move on pẹ̀lú láìvù wọn ẹ̀yìn náà dẹ̀ mọ̀ wípé Queen Naomi ti ní àwọn ò ṣe mọ́ wípé kí kábíyèsí kan máa lọ bá àwọn ìyàwó wọn wípé wọ́n ti fẹ́ wọn tó pọ̀ dáadáa wípé sọ kan yọ̀ǹda àwọn kan fi àwọn lọ́rùn sílẹ̀ wípé àwọn ò kíà nǹkan tí kábíyèsí bá ọba máa sọ wípé àwọn ti fi gbogbo ẹ̀ àwọn ti fi sílẹ̀ wípé àwọn ò ṣe mọ́ wípé àwọn fẹ́ move on pẹ̀lú live àwọn nǹkan tá a gbọ́ nìyẹn yẹn aráalé ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà wo Queen Naomi ọlọ́run dá wọn pé ni ọkùnrin wo ló máa fẹ́ kun Naomi tí ò ní lálùbáríkà ọlọ́run dá wọn pé ni àwọn obìnrin yìí gan à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fàyè wọn ni báwo ni bàbá bàbá awo erin ńlá báwo náà ṣe máa fi irú obìnrin báyẹn sílẹ̀ tí wọ́n á máa máa gbé àwọn tó yẹ pé wọ́n wà ní ọkọ tó máa máa gbé wọn kiri ah ẹ wá ń sọ pé kẹ́ni ẹlẹ́ni máa move on pẹ̀lú live ẹ̀ ṣé gbogbo nǹkan tó máa jókòó tìtọ́ máa máa fojú wọn rí náà ni ṣé rí i pé owó ni gbogbo nǹkan ni money is not everything oníkálukú ló deserve happiness happiness téèyàn ò bá téèyàn bá ń wá láyé téèyàn ń wá láyé o ní kó ní ìfọ̀kànbalẹ̀ nílé ọkọ tí o bá ti sí ìfọ̀kànbalẹ̀ nílé ọkọ èèyàn ó bẹ́tà kólúwẹ̀ kúkú má lọ́kọ ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà wo gbogbo àwọn èèyàn tí kábíyèsí ń fẹ́ lẹ́kùn Naomi yìí àwọn tó yẹ pé wọ́n ti bí gbogbo ọmọ wọn nú tán ló pọ̀ jù nínú wọn kí wá ló dé tí bàbá werin ńlá máa ní kíkọ Naomi má fọ kọkọkọ kọ́kọ́ máa tẹ́kẹ̀ àtàdénìkáwò ni ọmọ kékeré ara wọn ni wọ́n wọ́n ní láti bímọ lé tàdénìkáwò nígbà tẹ́lẹ̀ ti wò ó pé ìyàwó ni ọ̀rọ̀ tún kàn ní ìsìn ṣé Queen Naomi ò ní move on pẹ̀lú live wọn ni ẹ̀yin èèyàn lé èyí tá a gbọ́ nìyẹn o tán ní bàbá werin ńlá tán wá Queen Naomi lọ tán sọ fún ọ́nkù wọn wípé Queen Naomi ní láti máa sọ ibi tán máa ń lọ fáwọn wọn ní kábíyèsí ò yọ̀ǹda Queen Naomi wípé àfi tí Queen Naomi tán bá ṣèlérí páwọn ò ní má rí rárá báwo lèèyàn á ṣe ṣe irú ìlérí báyẹn at the age of thirty years kíkún Naomi máa ṣèlérí pé àwọn ò lè má rì kí ló dé àfi kí ọlọ́run elédùnmarè kó wà pẹ̀lú kábíyèsí o pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tó ń gbé so bí a ṣe gbọ́ nìyẹn ọ̀tọ̀ ni Queen Naomi change gbogbo àwọn security royal mansion nítorí ṣe mọ̀ gbogbo security guard ibẹ̀ nítorí security purpose ẹ̀yin náà mọ̀ ẹ́ páwọn olórí wọn wọ́n máa ń wá síbẹ̀ so bóyá nítorí ẹ̀ ni Queen Naomi fi change gbogbo àwọn security guard yẹn yàtọ̀ sí yẹn uncle Queen Naomi jẹ́ kí kábíyèsí mọ̀ wípé Queen free láti lọ síbi tó wù nítorí pé kì í ṣe pé bóyá wọ́n ní anything together mọ̀ so ẹ̀yin èèyàn lé èyí tá a gbọ́ nìyẹn o wọ́n ní bàbá wẹ̀rin ńlá wọn nínú òun ò dùn sí ìgbésẹ̀ fún Naomi láti lọ sí UK láti má sọ fáwọn ṣùgbọ́n wọ́n ní Queen Naomi máa dé ní òpin ọ̀sẹ̀ before weekend wọ́n ní wọ́n lọ fún program church ni ẹ̀yin èèyàn lè rí tá a gbọ́ nìyẹn tá a bá tún gbọ́ update a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ a dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ wa o orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa à ń sọ nítorí àwọn tí wọn ò gbọ́ gẹ̀ẹ́sì ẹ̀yin èèyàn lé tẹ́ bá tíì bá ti subscribe ẹ tẹ notification bell yín so that a bá ti post ẹni gist ẹ máa rí à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o à ń ṣe advert lórí ìkànnì yìí lọ́lọ́kọ̀ òjọ̀kọ̀ ẹ̀kọ́ sí wa ní masholagistv@gmail.com ọlọ́run á ran gbogbo etí tó ń gbọ́ wa lọ́wọ́ òkè òkè ní ọláyín á máa please share this video like and subscribe god bless you Mashola Gist TV love you all.